Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run jìnlẹ̀ fẹ́ owó tó tó bẹ̀ láàyè lógo. Wọ́n lágbéga fún orí ọ̀fẹ́ yìí. Wọ́n láàyè fún àánú wọ Jésù lórí ayé wa. Ẹ̀rọ ọmọ Ísírẹ́lì Olúwa gbọ́ láàyè fún tó ṣe. Ẹ̀rọ ọmọ Ísírẹ́lì Olúwa àtàgbára Olúwa gbọpẹ́ Olúwa gbàyìn òun tó ń wo agbára lọ́wọ́ Jésù gbọpẹ́ Jésù gbàyìn agbójú wa sókè sí ọ Jésù ọ lọ́wọ́ agbára ńlá nọwọ ìṣẹ́gun rẹ nọwọ ògo rẹ jáde a ó sì yàn lógo a ó sì gbé Let us lift our voice and begin to thank the Lord. Ẹ ká gbóhùn rẹ̀ ká yan Ọlọ́run yìí. Fún Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́. Fún tó dáwọ́lé fún tí ó parí nínú ayé wa. Gbọ́dọ̀ dúpọ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tó jẹ́ ibi agbára fún wa ibi ìsádi wa. Ibi àgbo wa. Ibi ìrànlọ́wọ́ wa. Gbọ́dọ̀ yan Ọlọ́run fún tó ń ṣe. Gbàgbà fún ọ̀rọ̀ olúwoṣù ọrùn ìṣòlùṣù ẹmọ ìṣòlẹ ayọ odò pọ ní pátágbára gbé ọgá lọ́wọ́lọ́wọ́ yìí fún àánú rẹ tó pọ̀ bí ìyanu rẹ ayé wa jésù mọṣú ìpọlọwọ jésù fún orí ọ̀fẹ́ yìí ìpọlọwọ fún àánú rẹ sẹ èyí tó fi dáàbò bo ayé wa ìtúbi pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo ìtúbi kó wa yọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún tó ṣe yìí pé ọlọ́run ó ṣe o ọlọ́run ó máa ṣe o ọlọ́run ó ṣe wọ́n tó dúró tì wá wọ́n tó jọjú ayé yò wá let's lift our voice and begin to bless the Lord káká gbọ́ wá sókè sí ọlọ́run yìí fún ètò rẹ̀ fún ààbò rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa lórí ayé ọmọ gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpọ́ ọlọ́run ọmọ ṣe ọlọ́run ọmọ ṣe o ọlọ́run ayọ̀ ọlọ́run ẹgbẹ́ ọ̀gá ọlọ́run àfi ọpẹ́ fún ọ ọlọ́run àfi ìfọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí pé jésù ṣe wọ́n tó ń ṣe ìyanu ayé wa wọ́n tó ń jọba lórí ayé wa. Let's lift our voice and thank Him. Let's thank Him. Let's appreciate Him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Ọlọ́run ò máa ṣeun. Ọlọ́run ò máa ṣeun. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run máa yìn ọ́ fún iṣẹ́ ìyanu rẹ̀ fún iṣẹ́ ògo rẹ̀ fún o ìwà rẹ̀. Jésù ṣé. Jésù ṣé. Jésù ṣé. Olúwa ló máa ṣe o. Olúwa ló máa o. Ẹ ká dúpẹ́ fún agbára ńlá. Wọ́n agbára ńlá Ọlọ́run gbé ayé wa sẹ́. Owó ògo Ọlọ́run. Jésù ṣé. Gbọ́dọ̀ Ọlọ́run yìí. Olúwa ló ṣe thank Him. Let's appreciate Him. Let's appreciate Him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́. Ẹ ká dúpẹ́ fún àánú ńlá ìtarí gbà lọ́wọ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ fún ọba tó kó wa lọ́wọ́ gbogbo. Ọba tó jẹ́ kójú tì wá. Olúwo ṣeun. Olúwo ṣeun. Ìwọ tí gbogbo ògo yẹ, ìwọ tí gbogbo agbára yẹ, ìwọ la fi gbogbo ọpẹ́ wa fún. Ta ló yẹ ká tún gbéga bí kò ń ṣe ìwọ Ọlọ́run? Ọlọ́run Ọlọ́run yìí, Ọlọ́run ò ṣeun, Ọlọ́run ò ṣeun fún èdè tó ní fún ayé wa, fún èdè tó ní fún ayé ọmọ wa. Jésù ṣe thank him fún ètò tó ní fún ilé ìwọ̀sẹ̀ olùbàlóṣe ó tó pọ̀ nípa tagbára ó tún nígbà tá a ó tún nígbà tá a ó tún ní wá gbá lọ́wọ́ Ọlọ́run Ísírẹ́lì ó ṣé o olùgbàlà àfẹ́ let's lift our voice and bless the Lord ẹ ká gbóhùn àsókè ká yìn Jésù yìí olùgbàlà ó ṣé wọlá yìí lóko wọlá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́ wọlá fẹ́ ọpẹ́ wá fún wọlá fi èyí fún Bọ́lá fòókù fún. Bọ́lá dúpẹ́ lọ́wọ́ rẹ fún tó ń ṣe. Fún àánú látàrí gbà látọ̀dọ̀ rẹ bàbá. Fọwọ́ òkú ìwọ Ọlọ́run. Fọwọ́ ẹwà ìwọ Ọlọ́run. Fọwọ́ ìyanu ìwọ Ọlọ́run. Fọwọ́ òkú ìwọ Ọlọ́run. Bọ́lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbà ló ṣe. Olùgbà láyìn ọ̀. Olùgbà ló ṣe. Olùgbà láyìn ọ̀ fún orí rẹ̀. Jésù ṣe Jésù ṣe Jésù ṣe Jésù àyàn ológo olùgbàlà fi ọpẹ́ fún Jésù àyàn ológo olùgbàlà fi ìyìn fún Jésù àyàn ológo olùgbàlà dúpẹ́ lọ́wọ́ ìwọ Ọlọ́run a fi ọpẹ́ fún ìwọ Jésù a fi ìyìn fún ìwọ Olódùmarè let's thank him let's begin to appreciate him ọba tó ń dáhùn àdúrà ọba tó ń ṣí ilẹ̀kùn kan ayé wa let's lift our voice and say lord i thank you lord i worship you lord i exalt you jehovah god i magnify you ọlọ́run àgbé ọ̀gá ọlọ́run àyàn ológo ọlọ́run àgbé ọ̀gá fún oore lórí ayé wa. Jésù ṣe fún àánú rẹ lórí ọyẹ wa lórí ayé ọmọ. Let's lift our voice and bless the Lord. Ẹnìkan gbó ohùn rẹ sókè kò yìí. Ẹ ká yin Ọlọ́run yìí. Ẹ ká yin Olódùmarè yìí. Ẹ ká yin fún iṣẹ́ ìyanu rẹ̀ sẹ́. Fún iṣẹ́ ògo rẹ̀. Fún iṣẹ́ wa rẹ̀. Fún ọ̀rọ̀ rẹ̀. Ní ọ̀nà wa gbogbo. Fún ọ̀rọ̀ rẹ̀ lórí ayé wa. Olúwa ló máa ṣe o Olúwa ló máa ṣe o Olúwa ló we exalt you we exalt you we magnify you we thank you because you are righteous God you are holy God of Israel thank him lift your voice bless him lift your voice appreciate him. gbọ́ ohùn rẹ̀ sókè kó yin ọlọ́run yìí fúre ńlá ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé wa ẹ ká sọ nípa rírí orí rẹ̀ o ẹ ká sọ nípa ìyanu rẹ̀ sẹ́ ọba tó jẹ́ wa ọba tó jẹ́ wa ọba tó jẹ́ wa lift of voice bless them ọlọ́run yìí láti òjòjú wá ọba tó Let's appreciate the Lord. Pé Jésù ṣé, Jésù ṣé, ọlọ́run ìmọ́lẹ̀ ó ṣé, ọlọ́run ìgbàlà ó mà ṣé, ọlọ́run Thank you, Father. In Jesus' name, our Lord we pray. Bẹ́ẹ̀ ká tó dúpẹ́ lọ́wọ́ I pray the Lord has been good to us. ní gbogbo ọ̀nà ní ọlọ́run ti dára sí wa o ṣé lórí ọmọ ni in all our ways kò síbi tí àtìlẹ́nu ọ̀pẹ wíwà láàyè ó tọ́pẹ́ nìkan for you to be alive today deserve for you to give God the glory it's worth more than more than enough for you to just give God the glory for what he has done for you ọ̀pọ̀lọpọ̀ ni ò ní àǹfààní yìí ṣùgbọ́n àǹfààní ìwà láàyè ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ yìí láti wà láàyè rẹ́kọ̀ dúpẹ́ ọlọ́run olóòrùn oṣùn ló jẹ́ ń wà láàyè àǹfààní ni ọlọ́run mo yàn ọ́ torí pé o pa mí o jẹ́ wà láàyè ọ̀pọ̀lọpọ̀ ń wà ṣùgbọ́n wọn rí bẹ́ẹ̀ dúpẹ́ ọlọ́run ọbẹ̀ ọlọ́run ṣeun fún ìwà láàyè rẹ lórí ayé mi ọlọ́run ṣeun fún ìwàláàyè rẹ lórí ayé àwọn ọmọ mi ọlọ́run o ṣeun fún ìwàláàyè rẹ lórí iṣẹ́ ọba tó pa mí mọ́ ọba tó dá mi sí ọpẹ́ mi mà rí o jésù mo mú ọpẹ́ wá jésù mo mú ìyìn mi wá síwájú olódùmarè thank him ẹ dúpẹ́ orí yẹn ẹni tó bá dúpẹ́ orí àná ló máa rí mìíràn gbà níwájú rẹ̀ sẹ́ ọlọ́run mo mú ọpẹ́ mi wá fún orí rẹ gbogbo fún orí rẹ gbogbo lórí ayé mi fòlè rẹ gbogbo for the Lord have been good to you thank him thank him ọba tó gbọ́ àdúrà ọba tó jẹ́ agbára fún wa òun ni agbára wa ọlọ́run ni agbára wa òun ni apá wa thank him is our strength òun ni aláàbò is our saviour olùgbàlà wa is our security òun ni àbò thank you Lord Jesus we exalt you. We honor your name. Thank you, everlasting Father. Abí ọ̀gá sẹ̀, ọlọ́run mo yìn ọ́, a mú ọpẹ́ ìwá síwájú ìwọ ọlọ́run. Ọlọ́run mo mú ọpẹ́ ìwá síwájú ìwọ ọlọ́run. Jésù, a mú ọpẹ́ ìwá síwájú ìwọ ọlọ́run. Thank him, thank him, thank him, thank him, thank him, thank him, thank him. Exalt him, magnify him, worship him. Lift your voice and praise to Him in honor to the Lord, in glory to His name, in praise to Jehovah God for what Jehovah God has done for us. Fún ju

gbẹ̀rún ahọ́n fún mi olùgbàlà bàbá mi. Ògo Ọlọ́run ọba mi. Ìṣẹ́gun ó kéré ẹgbẹ̀rún ahọ́n thousand tongues is not enough. fún orin tọ́lọ́run ṣe fún wa ẹgbẹ̀rún ahọ́n ò you have a thousand tongues is not enough to worship the Lord láti dúpẹ́ orin tó ṣe orin tó ṣe láti àárọ̀ títí di àkókò tí ìyàwó àyè ó ti tọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ sí ibi gbogbo a ti it be? you have been here you have been there and àbúdájú mo ń bọ̀ ẹlòmíì ni kò padà wá ah alábùjẹ ló ń pa ọmọ ní o ẹlòmíì ó wọ ẹ i'm coming and that's it and kò kò wá kò lè wá mọ́ ṣùgbọ́n ọba tí òjò ṣẹ̀ṣẹ̀ gbé ọba tó já ṣẹrin oṣooṣooṣooṣo olóore mi. ìpinnu rẹ̀ ẹbí ọ̀tá wọ́n ti jáwọ́ ọlọ́run ló ń pa wá mọ́ ọlọ́run ló ń pa wá mọ́ tí ò jẹ́ kí etí ọ̀tá ò jáwọ́ ọlọ́run ni kòkò fún wọn ṣe sátánì ń gbèrò ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ṣùgbọ́n ààbò ọlọ́run wá dájú lójoojúmọ́ lójoojúmọ́ òun kò jẹ́ ká rí ọwọ́ sátánì ẹnu rẹ̀ ayé wa jésù ṣe o. Jésù ṣó Jésù ṣó Jésù mo rí rẹ lánàá mo rí ẹ ní àṣálẹ́ yìí Ọlọ́run tó kàn pátágbára Jésù ṣó Ọlọ́run tó tóbi. Ọlọ́run bá a. Oh. lọ́jí Jésù dúpẹ́ lọ́wọ́ Jésù tún ṣàánú fún ọ ọba tó pọ̀ nípa ti agbára ọba táńgẹ́lì ń wá rìrì wájú ẹ̀ bẹ́ẹ̀lì ò sọ exact numbers of the angels but basically, o sọ pé áńgẹ́lì olúwa yí àwọn tó bẹ̀rù not once the angels held. And camp around those that fear him. So, eh, so Kyoto Oshayaka, so at least we have almost like six, seven, seven, seven billion people on the earth now, I think so. So, hmm, ọmọ méjì mẹ́ta tó ń yí ọ̀ka gbé àwọn ọlọ́mílẹ̀ tó ń yí orúkọ àgbòká ẹ̀ ọ̀sẹ̀ ń tó ní gbogbo áńgẹ́lì lọ́wọ́ tẹ èèyàn kan áńgẹ́lì ẹ̀kan ló sì pa one hundred and eighty-five thousand soldiers ẹyọ kan báyìí ló finish one hundred and eighty-five thousand soldiers ẹ wá wo orú ọlọ́run yẹn tó wá dá ní àǹfààní láti wá láti lọ síwájú ẹ láti pè wá ní bàbá láti pè é ní bàbá wa àná ó sì rí wa bí ọmọ even to that extent he not only he call us father he relate us in three functions in our life bàbá ọ̀rẹ́ and be Ọlọ́run. So God relate to us in three functions as a father as a friend. Jésù sọ pé ọ̀rẹ́ mi ní pè é ní I will call you you are no more my servant now you are my friend. Ó tún pè wá ní ìdàgbà ó lè bá ìyẹn tó lè bá jíròrò. Ìjọ Ọlọ́run yẹn lágbàá you can talk to him you can relate to him you relate like a friend to us ó lè bá ọ jíròrò pé ọ̀rẹ́ mi báwo ni báyìí bẹ́ẹ̀ ni also as the Lord, bí ọba, eh, they have authority and power, and also as a father, bí bàbá to tó that cares for his children. Ibi bàbá he takes care of you like a father. The Bible talks about God like a father that like he pities his children. Father, thank you Lord. for fún mi láǹfààní láti mọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní ò ní àǹfààní láti mọ̀ èyí gbogbo nǹkan tí ohun tí ọlọ́run dá wọ́n sọ di ọlọ́run ṣùgbọ́n ìwọ á ń ṣe tó the creator himself lift up your voice and appreciate him ọlọ́run tó tóbi o ọlọ́run bàbá gbà mo tún lágbá lórí ayé mi mo tún lágbá lórí ayé àwọn ọmọ mi mo tún fún mi láǹfààní yìí láti tọ̀ ìwọ ọlọ́run wá mo tún fún mi láǹfààní yìí láti képe ìwọ jésù ọlọ́run ó ṣeun olùgbàlà ó ṣeun wọ́n tún ní gbogbo agbára lọ́wọ́ wọ́n dá gbogbo ògo padà fún ọ wọ́n tún ní gbogbo ìyìn lọ́wọ́ olùgbàlà lọ́wọ́ rẹ jésù ó jésù ó ní àṣálẹ́ yìí ní gbogbo àdúrà mi i know that you answer my prayers ẹ kó lànà ń gbé ńlá fún ayé mi yìí ó sì fún ohun tuntun mi lọ́wọ́ jésù ó ṣeun gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa tágbára wa ká sọ fún ọlọ́run wọ́n tá a bá ti ṣẹ̀ sí olúwa dáríjì mi owó ẹ̀jẹ̀ jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí èmi etí òye etí tọ̀ wá èmi ẹlẹ́ṣẹ̀ tí mo tún dé o pé ká porúkọ jésù dáadáa èmi ẹlẹ́ṣẹ̀ mo tún wá o mo tún wá èmi tó yẹ kó tí ó dún síwájú ẹ̀ mo tún wá o ẹ porúkọ jésù olúwa dárí àṣìbí mi jì mí olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ mi lọ́wọ́lọ́wọ́ ẹ kó porúkọ jésù dáadáa olúwa dárí àṣìdí mi father wash away my sins cleanse me from every iniquity of my heart olúwa dárí jì mí ìwé jésù wẹ ayé mi lọ́wọ́lọ́wọ́ mọ́lọ́run no ló gbàdúrà olúwa fẹ̀jẹ̀ wẹ̀ mí olúwa fẹ̀jẹ̀ wẹ̀ mi somebody pray ẹ̀jẹ̀ jésù we mí lọ́wọ́lọ́wọ́ ẹ porúkọ jésù dáadáa mi tẹ́ wa olúwa fẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí olúwa fẹ̀jẹ̀ ńlá pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ Cleanse me from all my sins. Wash me from all my iniquity. Cleanse me from all my trespasses, from all my transgression. Inú ẹ̀ṣẹ̀ mi wú, Olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ mí. Olúwa fẹ̀jẹ̀rẹ̀ wẹ̀ ayé mi. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi lọ́wọ́rọ́. Ọlọ́run lánàá ó gbàdúrà. Kí Ọlọ́run kó fi ẹ̀jẹ̀ wẹ̀ ọ́. Olúwa mú ọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ Olúwa mí. Ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn wẹ̀ ayé mi ẹ̀jọ̀dá àgùntàn wẹ ilé mi ẹ̀jọ̀dá àgùntàn wẹ iṣẹ́ mi olúwa dẹ̀jẹ̀ lé mi lórí olúwa pẹ̀ṣẹ̀ rẹ mi rẹ́ cleanse me from that very sin ẹ̀mí rẹ kó wọnú ọkàn mi lọ ẹ porúkọ jésù dáadáa ẹ̀mí ọlọ́run kó wọnú ọkàn mi lọ olúwa jẹ́ kí ẹ̀mí rẹ wọnú ọkàn mi let your spirit come upon me ẹ̀mí rẹ kó wọnú ayé mi lọ ẹ porúkọ jésù ẹ̀mí ọlọ́run kó máa bọ̀ wá o sínú ayé wa lónìí. ẹ̀mí ọlọ́run máa o sórí iṣẹ́ wa lónìí ẹ̀mí ọlọ́run máa o sórí ọ̀nà wa lónìí ẹ orúkọ jésù bí kí ọlọ́run kó sínú ayé wa kí ọlọ́run kó rán ẹ̀mí sórí ilé wa olúwa mi lọ o kí wọnú spirit enter into my heart enter into my life ẹ̀mí ọlọ́run gbé mi wọ̀ ẹ̀mí ọlọ́run mi sí mi ẹ̀mí ọlọ́run gbé mi wọ̀ béèrè fún agbára yẹn let the spirit of God fill you let the spirit of the living God fill your life fill you right now ẹ̀mí ọlọ́run gbé mi wọ̀ ẹ̀mí ọlọ́run mi sí mi let the spirit of the living God fill you let the spirit of the living God fill your life ẹ̀mí ọlọ́run mi sí mi ẹ̀mí ọlọ́run gbé mi wọ̀ somebody pray. Ask the Lord that the Spirit of God to, to fill your life. Ẹ̀mí Ọlọ́run mí sí mi. mi wọ̀. Ayé èèyàn ṣe gbé lásán. Ayé agbára rèé. You cannot just live in this world empty. This world is life of power. Ask the Lord that the Spirit of God to fill you, that the Spirit of the living God to empower you. Ẹ̀mí Ọlọ́run kúnnú mi. Ẹ̀mí Ọlọ́run gbé mi wọ̀. Ní orúkọ Jésù. olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára ọmọlọ́la ló gbàdúrà olúwa sọ mí di alágbára olúwa sọ di alágbára empower me o God sọ mí di alágbára wa olúwa sọ mí di alágbára empower me o God olúwa sọ mí di alágbára empower me o God somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn ẹ dá alágbára lónìí olúwa sọ di alágbára olúwa súnmẹ́ni lágbára ní orúkọ jésù súnmẹ́ni lágbára kí ogun léyìn kó padà o olúwa súnmẹ́ni lágbára kí mi náà lè rí tèmi ṣe láyé ọmọlọ́run la ló gbàdúrà ẹ pọ orúkọ jésù sẹ ọlọ́run súnmẹ́ni lágbára olúwa súnmẹ́ni lágbára olúwa súnmẹ́ni lágbára olúwa kò gbé ìpín mi wọ̀ olúwa kò gbé ayé mi wọ̀ somebody pray that prayer bí kí ọlọ́run kó sọ ọ́ di alágbára lónìí olúwa sọ mí di alágbára olúwa sọ di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára olúwa sọ mí di alágbára kí ọ̀nà àbáyọ kó là fún ayé tèmi yìí olúwa sọ mí di alágbára ẹ pé orúkọ jésù pé kí ọlọ́run kó gbé agbára wọ̀ ọ́ ní orúkọ jésù pé kí ọlọ́run kó gbé agbára wọ̀ ọ́ ní orúkọ jésù kí ọlọ́run kó gbé agbára láwọ̀ ọ́ let God of heaven empower you empower power your life empower me sọ mí di alágbára ní orúkọ Jésù ẹ̀mọ́ sọ mí di alágbára ẹ̀mọ́ kúnnù mi dánú agbára sínú mi bàbá ní orúkọ Jésù kò di kò ṣeé wò kò di kò ṣeé pa kò ṣeé mú agbálá tí ẹ bọ lóògùn tàbí àṣàṣe ayé kan ò lè mú ní orúkọ Jésù agbálá ìkòtálẹ̀ àtógun ayé ò lè borí ẹ̀ agbára ńlá tí ń dá ọfà padà sórí ọlọ́fà ẹ pe orúkọ Jésù óyá óyá óyá ẹ bèrè fún agbára yẹn ẹ bèrè fún agbára yẹn agbára tí ń já ìdè yẹn o ní orúkọ Jésù agbára ńlá láti òde ọ̀run wá agbára láti ṣèfẹ́ rẹ agbára láti tẹ̀lé ìwọ ọlọ́run dópin agbára láti mọ̀ ọ́ sí ní orúkọ ẹ gbàdúrà ẹ sọ fún Jésù sọ mi di alágbára sọ èmi yìí tọmọtọmọ tilétilé sọ̀rọ̀ lágbára ní orúkọ Jésù àná ẹ bèrè fún agbára yẹn ní orúkọ ẹ bèrè fún agbára yẹn agbára tí mi lè fi ní ṣiṣẹ́ ní orúkọ ọjà agbára tí òfin ní dàrú ó yá ó yá agbára tí ẹ ní kàtàlì mọ̀ sàyẹ̀lá wà ní kàtàlì mọ̀ sàyẹ̀wò ẹ bèrè ńlá Olúwa sọ mí di alágbára gbé ìpín mi wọ̀ gbé ayé mi wọ̀ gbé ilé mi wọ̀ somebody pray for that power the power of God to fill you agbára ọ̀nbalẹ̀ mi agbára ọlọ́run balẹ̀ mẹ́ agbára ọlọ́run balẹ̀ mẹ́ pray for that power to come pray for that power to come pray for that power to come pray for that power to come bí fún agbára yẹn agbára kó wọlé wọn agbára tó di ọ̀run wá kó wọlé wá agbára tó di ọ̀run kó wọlé wá agbára tó di ọ̀run kó balẹ̀ ayé mi kó balẹ̀ iṣẹ́ yẹn o kó balẹ̀ ayé ọmọ yẹn kó balẹ̀ ẹbí rẹ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wẹ́ porúkọ jésù olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde fún ìgbèjà mi lónìí ask the lord arise o god for my help arise o god for my help olúwa dìde fún ìgbèjà mi olúwa dìde fún ìrànlọ́wọ́ mi olúwa dìde fún ìgbèjà mi ìkan wà mí tó yẹ pé naturally ó ju èèyàn lọ bẹ́ẹ̀ nǹkan mi wà fẹ́ pé tó bá ṣẹlẹ̀ ojú ká múrọ̀ nígbàgbọ́ sí nǹkan ó jùyàn lọ ó jùyàn lọ àwọn ogun kan wà fẹ́ pé ó dolú rẹ lọ dáfídì ló pariwo ní gbà mí lọ́wọ́ ogun tó jù mí lọ yìí ogun yẹn ṣe dáfídì ò mọ ọlọ́run ni ó mẹ tọ́lọ́run jẹ́ rẹ̀ ṣùgbọ́n ó mọ̀ pé ogun yẹn jù òun lọ pé àfi tọ́lọ́run bá bá òun dá sí nǹkan kan lè ẹlòmíín là kọjá wọ́n gán mọ̀ pé this thing is, is beyond you pé ah ilé ilé ilé wa ilé náà pè ní ó lé kìnkà ẹ o bẹ́ẹ̀ ni ó lé kìnkà rèé ó ju ẹ ó jù yàn lọ àfi tí ọ̀run bá dá sí nìkan lóko yẹ o gbà mí alágbogbo ìtọ̀tún ẹnìkan sọ kankan fún mi wọn á wọ pé ah gbà tó wo tí ara tí nǹkan ìṣòro yẹn bí ìrìn àwọn ah, ilé náà lé ilé náà náà ń pè ní ojú bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ẹ pe Jésù gbogbo tó ń là kọjá in that place that you are passing through ẹ polówó olúwa dìde fún lọ́wọ́ mi o ti ṣe títí títí ìwọ náà ti wò ah, bá olùṣèwárí báyìí o bá olùṣèwárí ẹ ọjọ́ sì ń lọ ọjọ́ òde dúró ẹ polówó jésù ogun tó jù mí lọ olúwa dìde ọlọ́run ogun jù mí lọ dìde fún lọ́wọ́ mi olúwa dìde fún lọ́wọ́ mi má wò mí má wò ayé mi ràn mọ́ ask him not to overlook ask him to step in ọlọ́run mo ké pè ọ́ ọlọ́run mo ké pè ọ́ ọlọ́run i run to you ọlọ́run mo ké pè ọ́ ọlọ́run mo ké pè ọ́ ọlọ́run i call upon your name ọlọ́run mo ké pè ọ́ i look unto you ọlọ́run mo wù ọ́ fún ìṣẹ́gun lónìí lọ́wọ́ ohun tó ju ayé mi lọ yìí lọ́wọ́ ogun tó sọ òun ò ní gbà lọ́wọ́ agbára tó ní pé òun ò ní gbà ìkàbàdóte kábàrú sàkà ọmọlọ́run lánàá gbàdúrà dídé fún ọ̀rọ̀ lọ́wọ́ mi somebody pray pray and ask the Lord my father arise from my error ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó dìde fún ìrànlọ́wọ́ olúwa dìde fún ìrànlọ́wọ́ dìde fún ìrànlọ́wọ́ ayé mi dìde fún ìrànlọ́wọ́ iṣẹ́ mi dìde fún ìrànlọ́wọ́ ayé ọmọ mi dìde fún ìrànlọ́wọ́ ọ̀nà mi gbogbo orúkọ jésù olúwa dìde fún ìrànlọ́wọ́ ask the Lord to arise to the help of your children ask the Lord to arise to the help of your family olúwa dìde fún ìrànlọ́wọ́ mi somebody mo mo wọ ni I look down to you mo ké pè ọ́ ní I call upon your name mo sátọ̀ wá ní I'm here before you ìkàbàbò ṣàtẹ̀wò olúwa dìde fún ìrànlọ́wọ́ mi ask the Lord to arise to help kó dìde kó wá gbé ọ níjà ni mo ní kó olúwa kó dìde kó dìde kó wá gbé ọ níjà lẹ́sàkó tẹlẹ máa sọ́n tó lè máa káyà rapató lè máa sọ́n lè bọ̀ ọmọlànà gbàdúrà olúwa dìde fún ìrànlọ́wọ́ mi ẹ pé orúkọ Jésù àwọn ọlọ́run pé jésù arise from hell gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa jẹ́ kọ́rọ̀ mi dayọ̀ olúwa fòrè fún mi. ẹ kò porúkọ jésù olúwa dìde dìde fún ìgbèjà mi lónìí nínú agbára rẹ ni kò dìde o oníkẹ́ olúwa kò dìde ní kò sì tú àwọn ọ̀tá rẹ̀ ká nínú tó kórìíra rẹ̀ ó sì sá lọ níwájú rẹ̀ let God arise let the enemy scatter let them that hate him flee before him olúwa dìde olùkó sì tú àwọn ọ̀tá rẹ̀ ká olúwa dìde bá mi tú wọn ká lónìí ibi tẹ ẹ olúwa dìde bá mi tú wọn ká lónìí arise o God scatter it arise o God scatter it arise o God scatter it arise o God scatter it ẹ pé orúkọ ó dẹ́ kó lẹ́nu ọpẹ́ yẹn o ó dẹ́ kó lẹ́nu ó dẹ́ kí testimony yẹn jáde ó dẹ́ kí ìyá mi yẹn kó fara ó dẹ́ kí ọwọ́ ìdíwọ́ yẹn kó kúrò olúwa dìde bá mi tú wọn ká olúwa bá mi dìde bá mi tú wọn ká gbogbo àwọn tó ń sọ pé kò ṣeé ṣe gbogbo agbára tó ní kò ṣeé ṣe gbogbo ogun tó máa lọ ń túra mú wá gbogbo ogun tó ń túra mú gbogbo ogun tó láwọn ò ní gbà gbogbo ipá láwọn ò ní yàǹda ní orúkọ Jésù Olúwa fi tú wọn ká gbogbo agbára ọ̀tá gbogbo agbára àwọn ẹni òkùnkùn gbogbo agbára àwọn ẹni ẹ̀jẹ̀ ní orúkọ Jésù gbogbo májẹ̀mú kí májẹ̀mú gbogbo téketékété gbogbo àbá òkùnkùn gbogbo iṣẹ́ sàtánì nínú ayé mi gbogbo òǹkóhun ní orúkọ Jésù ẹ orúkọ Jésù sẹ Olúwa fi wọn ká ask to scatter it. I say, somebody pray. Let God scatter it. And Ẹnìkan gbàdúrà. Orúkọ Jésù dáadáa. Ìkàmọ́lẹ̀ nà máa bá sàtìyà. Olúwa tún wọn ká. Olúwa tún wọn ká. Dúà dúà. Lórúkọ Jésù Kristì. Olúwa jẹ́ kọ́rọ̀ mi dayọ̀. Olúwa. Ohun rere. Joseph ò rí ah, eh, fifteen years ìdààmú kò ń ṣe kékeré wọ́n ṣàyè ẹ̀rí bóríbó ẹ porúkọ sátani ò tí àfẹ́ kíran ẹ ṣe pààyàn ọ̀sẹ̀ bí ìwọ́kẹ̀ ó gbogbo ṣùgbọ́n torí gbogbo ẹ̀kẹ́ ló wà ní ìkẹyìn ọlọ́run wá sọ̀rọ̀ ẹ̀ dayọ̀ ìyẹn ọjọ́ ń lọ hmm, but remember also Joseph thirty years old ni o thirty years old ni o ìgbà olè yẹn náà a fẹ́ rí ìgbádùn yẹn àkókò ohun tó yẹni ló yẹ lákòókò yìí is time o oh God is time oore tó wà nígbà time tó yẹ tó yẹ ló rè é gàtí yàrá gbé hallelujah ó ti ẹ̀dá ìránṣẹ́ àṣẹ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orí kan rẹ̀ pé ìránṣẹ́ àṣẹ ni ẹ orúkọ Jésù ní kíákíá Olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́ yìí Olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́ yìí sọ fún Ọlọ́run alààyè I want to have this thanksgiving mo fẹ́ kó fún mo fẹ́ fún mi ní ẹ̀rí eléyìí Lord I want you to give me this testimony bí ayé fẹ́ kọ̀ Olúwa fún mi ní èyí yìí mo béèrè fún ni wọn ló ní kí n béèrè ó lẹ́tọ̀ọ́ mi ni ó lọ́mọ kìnìún a máa ṣaláìní ibi a máa pa ọmọ kìnìún o ó ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé ọ ohun tó dáa so far is good tó bá ti dára ó ní mi ní ṣaláìní ẹ̀ ọmọ dáa o ọkọ da ìkàbàwò aya da ilé da kí èèyàn náà jẹ́ lánàdó da kó kó kó tẹ̀yúnyún kó wọ mọ́tò ó mà da ẹ pe orúkọ Jésù ní orúkọ Jésù mi gbúdọ̀ ṣe aláìní rere lèkó nílé máa ká branda sóńtìrẹ wọn mọ́lá ló gbàdúrà lọ́lọ́wà fún mi lẹ́nu ọpẹ́ yìí Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí olúwa fún mi lọ́pẹ́ ẹnu ọpẹ́ yìí somebody pray that prayer la Santo le ma santi yabo la le ma usata yabo rapantore ma kansa yabo borúkọ jésù oyá oyá oyá oyá olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ ayé mi lórílẹ̀‐èdè yìí ní ọmọ náà ńlá ní o gbàdúrà lórí ọ̀rọ̀ mi lórí ẹnu iṣẹ́ yìí o lórí ọ̀rọ̀ mi ìkàdàmbà òsàdà nínú ilé láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ẹ pe orúkọ Jésù Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí somebody pray that prayer ẹnìkan gbàdúrà yẹn Olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí ní ó dandan kí lẹ́nu ọpẹ́ yìí kọ́ ní ètò parí nínú ọdún yìí ọdún yìí ògùrọ̀ tún lọ mọ́ mi lọ́wọ́ ọdún yìí ògùrọ̀ tún sọnù mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù oṣù yìí ògùrọ̀ tún lọ yìí sàkóso tó mọ̀ December lọ́wọ́ lọ́wọ́ lẹ́kànnà dàràbà ó sàtà yìí ló fi múra nìyẹn olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí ọjọ́ ń lọ bàbá olúwa fún mi lẹ́nu ọpẹ́ yìí ọkàn mi ń pòǹgbẹ fún ayé mi ń béèrè fún ayé ọmọ mi ń ké pè ọ́ lórí ẹ̀ṣẹ̀ lórí ọmọ mi lórí iṣẹ́ yẹn dúà dúà lórúkọ Jésù Kristi olúwa wa olúwa ṣẹ́gun gbogbo agbá tí ń dàmí láàmú pẹ́pẹ́ ọmọ náà fi ń dààmú rẹ ni pẹ́pẹ́ ṣe olúwa ṣẹ́ ogun náà

of our life before God. So unto not there that is revealing your faithfulness. Nígbà tó wó wà tó ń tó ń yányányányá tó ń tó ń tó ń rí àánú pápáàpá. Ìyẹn ní ìmọ̀ Ọlọ́run at that moment ah, the Lord is good. Ìyẹn easy láti sọ. Ṣùgbọ́n nínú ìṣòro yẹn ni that the trials of our life reveal the faithfulness of our life before God. kò ṣe bá sí jóòbù tí gbogbo ẹ̀ nínú tó ń ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run mọ̀ kó fẹ́ wọn bẹ́ẹ̀ náà gbà tí nǹkan tí nǹkan mu kò yẹ pé ọmọ nǹkan kò yẹ pé ewo tún mu kò yẹ pé ní jóòbù là kọjá yẹn ọlọ́àní dààmú bẹ́ẹ̀ ni ewo mu gbogbo ara ewo tún mu ewo tún mu ní gbogbo ara àwọn ọ̀rẹ́ ìtọ́gbà èèyàn burúkú láti jẹ́ tẹ́lẹ̀ fi lè ṣẹlẹ̀ sí ọ ah he must be a bad man bẹ́ẹ̀ni òṣùká mi ì ṣe kankan mi ì kankan hallelujah ṣùgbọ́n there is a bargain between God and Satan over him ó ń la kankanjá he ohun tó sì kó so abẹ́rẹ́ just kó so ìyàwó yẹn have told him from the beginning ó ti sọ secret yẹn fún bú ọlọ́run kó bú ọgbọ́n bẹ́tà. agbárí kó má gbàgbé hmm. hallelujah we dey give all and be you know sometimes we feel things and say things out but to walk in the ways of life ohun tó ń ṣẹlẹ̀ ní ayé nù ohun tó yàn mà nìyẹn good or bad God is a good God God can also be good and also can be bad he has to be one God is a good God. ọlọ́run ò sọ pé tó dára kó tó jẹ́ ọ̀nà sáré kó jẹ́ nǹkan burúkú ọlọ́run ò kì í ṣe ibi ṣùgbọ́n ó máa aláwọ̀ ẹlẹ́rìí gan o òun kọ́ ló ń ṣe o òun kọ́ ló pa ọmọ jóòbù sátani ló pa àjọlọ́ ló pa ọmọ jóòbù ni ọlọ́run kọ́ ló pa ọmọ jóòbù ọlọ́run kọ́ ló daṣẹ́ ẹ̀rú ó gba ó gba sátani láàyè kó ṣe sátani ló máa ń daṣẹ́ èèyàn rú sátani ló máa ń ṣe ibi ọlọ́run ò kì ṣe ibi God is a good God someone cannot be good and also be bad kò possible kí n sọ pé mo dá nísìn kí n tún jẹyàn burúkú I have to be one I have to be one whether I'm good or whether I'm bad but God is a good God but he allow those things the plan of Satan to carry that ó máa allow ẹ̀ á jẹ́ kó ṣẹlẹ̀ ó máa jẹ́ kó ṣẹlẹ̀ òun á kọ̀ I let go but òun kọ́ ló ń ṣe kí ló bá ṣe fún òun kọ́ but you allow it á jẹ́ kí Satan ẹ̀ but also in the other part of him what they call a righteous God and a just God being God judging sin ó tún yàtọ̀ pé is a righteous man and a righteous man he has to judge sin ó láti ó láti ó láti ó láti bá ẹ̀ṣẹ̀ wí pé ọlọ́run náà yàn ní sinmi that's the righteous part of him àgbo ojú olódodo olódodo ọlọ́run tún yàtọ̀ àgbo a righteous act a righteous act like what Jesus did in the temple like a righteous act kò yẹ pé ohun ah, tébù ojú tébù rẹ̀ ó dìde no no no Act just right we act righteously not to, to establish what is right hallelujah so God cannot be good and also can be bad no he has to be good God he is a good God but he allowed things to slide ajẹ́ kí Sátánì ṣe so Satan, ló pa ọmọ Jóòbù ojú ó pa Sátánì ló dáṣẹ́ rẹ̀ rù sátani ló fi àìsàn sí lára hallelujah ṣùgbọ́n in need ni ògo ti jáde ẹ wá pé orúkọ Jésù mo ti jìyà tó I have suffered enough ọlọ́run jẹ́ kí ògo jáde olúwa jẹ́ kí ẹwà yẹn jáde mi ìgbọ́dọ̀ tún jìyà mi ìgbọ́dọ̀ tún mọ̀ṣì mà láyé own affliction will not rise again is that not the word of God affliction will not rise again mi ìgbọ́dọ̀ tún jìyà mọ́ mo ti jìyà tó sátánì ò gbọdọ̀ tó pọ́n mi lójú wá ní orúkọ jésù olúwa òpin sí ìdààmú yẹn let my suffering come to an end let my struggle come to an end ẹ bí orúkọ jésù makatori masika talabon lakaburata titelebosati yabon ẹpi orúkọ Jésù mẹkasantolemakandelebon rapatolemasontolemakandilebon ẹpi orúkọ Jésù letekata rabato korata kaba ẹpi orúkọ Jésù Olúwa fi òpin sí ìdààmú ayé mẹ Olúwa fi òpin sí ìdààmú ayé mẹ mẹ wúlọ jìyàmọ mẹ wúlọ jìyàmọ dúà dúà lórúkọ jésù kristi olúwa wẹ orúkọ jésù ohun tí ayé mi ti ń retí láti jọ yìí olúwa jẹ́ kó ṣẹlẹ̀ ah! ayọ̀ kan máa ń wà nígbà tí ohun bá tẹ ayé ẹni lọ́wọ́ ohun tá a ti ń béèrè fún yẹn ẹ o ayọ̀ kan máa wà bẹ́ẹ̀ ọkàn á balẹ̀ ah! ẹlòmíì ìgbà tó bá gbọ́ eré omijé méjì ló wà omijé ayọ̀ wà omijé ẹkún sì wà ṣùgbọ́n títí yín you sing for joy ìgbà tí eré tí when you overjoy ìgbà mi ẹ̀ lọ abúsẹ́kún torí pé wàá wọrí ọlọ́run ò ní sunkún ìbànújẹ́ hallelujah olúwa jẹ́ kó ṣẹlẹ̀ olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ inú ayé mi o ti ń retí àtijọ́ ìgbà àpapọ̀ ah tí n bá tiẹ̀ lè bímọ tí n lè rọ́mọ mi gbé ah! bẹ́ẹ̀ ni kíní ẹ̀ báyìí náà ni just one ìyá mi kọ̀ bọ́ọ̀sì náà ló kù tọwọ́ ẹ̀kọ́ ra tẹ̀ ní ah tí n bá lè rí iṣẹ́ yẹn tí n bá lè rówó yẹn owó yẹn á dàbẹ́ pé kí ni ẹ jí dàbẹ́ kó fà gbogbo agbá tí ń fari sẹ́yìn dáná wò put them down ó yẹ kí olúwa jẹ́ kó fara olúwa jẹ́ kó ṣẹlẹ̀ somebody lift your voice and begin to pray ọlọ́run mi jẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run mi jẹ́ kó ìwòsàn àgọ́ ara mi tí mò ń béèrè fún ní orúkọ jésù àṣeyọrí ilé ọkọ yẹn ẹ pe orúkọ jésù sẹ́ ọ̀nà àbáyọ tí mo ní kó là ní orúkọ jésù ògo tí mo ní kó bú jáde ní orúkọ Jésù ẹwà rẹ tí mo ní kó fa àánú ayé àwọn ọmọ mi ìwòsàn àti àṣeyọrí I don't know what you are asking God I don't know what you are believing God I don't know what you are looking unto God for ẹ pe orúkọ Jésù olúwa àkókò dídó ó yẹ ẹ jẹ́ kó wá ṣẹlẹ̀ ẹ jẹ́ kó fara ẹ jẹ́ kó di mímọ̀ ó ń yá yá yá yá gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ alima usakuntalima laburondo senko telema ẹ gbàdúrà Ọlọ́run tó pọ̀ ní pàtàgbà Ọlọ́run tó pọ̀ ní pàtàgbà Ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ Olúwa ẹ jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi nẹ ní orúkọ Jésù nínú ayé àwọn ọmọ mi Olúwa ẹ kó ṣẹlẹ̀ nínú ọdún yìí nínú ọdún yìí ní orúkọ Jésù ọlọ́run tó pọ̀ nípa àtagbára ọlọ́run tó ní gbogbo agbára lọ́wọ́ olúwa ẹ jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé mi nẹ nínú ayé mi nẹ nínú ayé àwọn ọmọ yìí nẹ ní orúkọ Jésù somebody pray that prayer kí ìyanu yẹn kó ṣẹlẹ̀ ọkàn yìí ti ń bò kó pòǹgbẹ fún ayé mi ti ń bẹ̀rẹ̀ fún láti jọ́ yìí ní orúkọ Jésù ó ti gbàwé ó ti gbàdúrà kuti katoli meseka taleba rusantuli mashanti libosa wakatoli mikobra dagaba matori masanti libosandia ulwaje koshele ulwaje kufala ulwaje kufala ulwaje kudimma fayemina then let it happen ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ọdún yìí ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ọdún yìí ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ọdún yìí ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ayé mi ẹ jẹ́ kó ṣẹlẹ̀ ní ayé àwọn ọmọ ẹ jẹ́ kó ṣẹlẹ̀ lórí iṣẹ́ yẹn ní orúkọ Jésù ìyanu tí ọkàn yín pòǹgbẹ fún ọ ìyanu tí ayé yín béèrè fún gbúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ orúkọ Jésù gbogbo tó bá gbá tó ní kò ní ṣeé ṣe ni kó bá mi tẹrí ẹ̀ bá dàtí ìbá ti ń pè pé àwọn agbára kan máa ń sọ pé àdúrà ah, nù àwọn náà máa ń láti flex muscle ẹ ò pè àdéṣe ẹ má jẹ ẹ má jẹ ẹ má jẹ ẹ má jẹ olúwa wá fi wá olúwa lo agbára rẹ lónìí bá fi tẹ̀lé agbára náà bá olúwa lo agbára rẹ lónìí gẹ́gẹ́ bí ọlọ́run tọ́lọ́run bá ti lo agbára ẹ̀ sátani máa dákẹ́ ní tọ́lọ́run bá ti sọ̀rọ̀ ó dẹ́ pé sátani ẹ̀ o òun náà olórin a máa kọ́ alágbára lọ́lọ́run mi agbára mi Jésù ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí alágbára lọ ó ní kí Lásárù kó jáde ipò kó lè mú mọ́lẹ̀ kò lè ọba ọba àwọn bá fọhùn rìn lórúkọ Jésù mo ní kí Ọlọ́run kó fọhùn jáde níjọ́ tọ́lọ́run bá fọhùn lórí ayé rẹ lógun yẹn tán pátápátá tẹ̀ ní gbúrú ẹ̀ máa sátani bí olúwa bá ti fọhùn sátani ò lè dúró bí olúwa bá ti fọhùn ìṣẹ́gun máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ní kọ́rọ̀ kó fọhùn jáde lónìí ní concerning your life concerning that thing that you have been praying for fún ohun tẹ́tí ń gbàdúrà fún mo gbàdúrà kí ọlọ́run kó fọhùn ní orúkọ jésù mo ní ọ̀run kó fọhùn mo ní kí ọlọ́run kó sọ̀rọ̀ jáde mo ní kí ọlọ́run kó sọ̀rọ̀ jáde ó sọ̀rọ̀ jáde ní samaria ó ní ìwòye ọ̀la bí ọ̀tẹ̀ ẹ̀mọ́ bọ́ ṣe máa ṣe ṣe ó mà sì ṣẹlẹ̀ o lórúkọ Jésù mo ní kọ́lọ́run kó fọ wọn ní orúkọ Jésù mo ní kọ́lọ́run kó fọ wọn ní orúkọ Jésù mo ní kọ́lọ́run kó fọ wọn ibi tí ìrètí ti pín ọmọ ọmọkùnrin tí arábìnrin ẹ bí ṣùgbọ́n ọ̀rọ̀ ayé ti bá ń sunkún ayé ti ń bá gbogbo ayé ti bá ń sunkún wọ́n ti bá ń sunkún ṣùgbọ́n ọlọ́run wá sọ ẹkún rẹ̀ dẹ̀rín ìgbà tó ẹni tó tán sunkún wá ó wá da láyọ̀ kẹ́yìn ìwọ tún lẹkún ló máa sọ ìwọ lẹtún lẹkún báyìí èmi ọmọ náà lójókòó yìí lórúkọ jésù mo ní kí ọlọ́run kó fọ wọn lórúkọ jésù mo ní kí ọlọ́run kó fọ wọn ọba tó fọ wọn nítorí hánà ó ti lọ sí ṣílò ọjọ́ yẹn o kò ní ṣàtẹ̀lé ló ti lọ ṣílò ó ti máa lọ sí ṣílò ó ti máa ń gbàdúrà ṣùgbọ́n ọ̀run fọ wọn lọ́jọ́ kan fún pé ẹ máa lọ olúwa ti gbọ́ àdúrà rẹ ó sì rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù ọ̀run kò fọ́ wọn ọ̀run kò fọ́ wọn ọ̀run kò fọ́ wọn ọ̀run kò fọ́ wọn ní orúkọ Jésù let God speak let everyone speak concerning you concerning your life concerning that situation concerning what you are passing through in the name of Jesus mo ní kí ọlọ́run kò fọ́ wọn jáde nínú agbára ẹ̀ṣẹ̀ kí ìkólọ gbogbo kó padà mo ọlọ́run kó fọ́ wọn jáde kí ọwọ́ yín kò tẹ̀ ẹ́ mo ní kí ọlọ́run kò fọhùn jáde kẹ́ẹ̀rí bá ti ṣe mo ní kí ọlọ́run kò fọhùn jáde kò rọmọ gbẹjọ láyé mo ní kí ọlọ́run kò fọhùn jáde kí ìkórọ kó padà wá mo ní kí ọlọ́run kò fọhùn jáde let God speak let the blessing be returned let the glory multiply let the doors open in the name of Jesus mo ní kí ọlọ́run kò fọhùn let your battle come to an end in the name of Jesus kí ọlọ́run kò fọhùn jáde mo ní kí ọlọ́run kò fọhùn jáde. kó gbé yín lórí sókè kó gbé ayé yín sókè kó gbé ọ̀nà yín sókè kí ọ̀nà àbáyọ kó là ní orúkọ Jésù mo ní kọ́lọ́run kó fọ̀hún jáde kó fọ̀hún jáde kó fọ̀hún jáde kiri gbogbo lọ́tún gbogbo níbi gbogbo kó wọlé fún ayé yín bẹ́ẹ̀ náà sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa Ọlọ́run fọ̀hún Fáráò gbogbo olè dúró ó let my people go ìjọ tí wọ́n fáráwò ọjọ́ kan ọlọ́run ti ń bá ṣeré ni ọlọ́run sọ pé lọ sọ fún fáráwò òkú jẹ́ kí àwọn èèyàn yìí kó máa lọ ó ní talẹ̀ ọlọ́run náà ọlọ́lókè kò mọ máa ń gbogbo òrìṣà Egypt fọwọ́ bà pàtó kó gbogbo ń ń pè ní ọlọ́run ọlọ́run sọ di ìṣòro mọ́ wọn lọ́wọ́ ọ̀pọ̀lọ́ ó sọ di ìṣòro mọ́ ó gbé everything tán tán sì gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́run wá sọ gbogbo kíní ẹ̀ di ìṣòro mọ́ wọn lọ́wọ́ ó wá di ìṣòro láti mọ̀ pé èmi ni ọlọ́run gbàtọ́ wọn ti bẹ̀rẹ̀ láì jẹ́ kí wọ́n ṣe wá bá ń bá rì ó bá rìn kọjá ní jìtì kò sí ẹni tí kò sí àà kò sí ẹni tí nǹkan wọlé ẹ̀ lóòrò ọjọ́ yẹn ni Fáráò pè pé a nǹkan dé nǹkan ju nǹkan lọ rèé ó lóun òun lọ rí wọn kó tó dọ̀la owó tí ò san ó san ohun tó ti jìyà fún ọjọ́ kan ló gba pay pay check wọn pay check of years tán gbà ọjọ́ kan ló san pay wọn ó ní ẹ lọ sọ fún wọn gbogbo nǹkan tó bá fẹ́ ọ̀gá mo like mọ́tò yìí mo láìkì ẹ̀ máa mú lọ máa tv náà kọ́ ẹ mo láìkì ẹ̀ mo láìkì tv ah máa gbé máa gbé máa gbé kó tó mọ egypt wọ bankruptcy. James ti ó ti wà lófo olóhùn fáwọn à nǹkan ti tán lù hallelujah wọ́n ti gbé fún ọdún lọ́dún tó mọ̀ wọ́n sanwó iṣẹ́ rẹ̀ ní orúkọ Jésù ọ̀run yóò dùn dá ìkólọ rẹ̀ padà àmì ìṣàbílára onígbà tó lọ́wọ́ dá ìkólọ sí òní padà ìkólọ wọn padà ní olùsátánì gbẹ́sẹ̀ lé ọlọ́run gbà jáde ní ìlọ́po ní orúkọ Jésù gbogbo ìkólọ ayé yín lónìí ní gbogbo ọ̀nà oh makaeli messiah kọ́lọ́run kò dá padà gbogbo ọ̀nà tó ti ń dààmú i just begin to have this feeling that strong day gbogbo tó ti ti ń dààmú lórí ọmọ gbogbo ìdààmú yẹn kó tán látòlí lọ gbogbo tó gbogbo ibi tó tí sátani ti mú ọ sá káàkiri lórí ọmọ gbogbo tí sátani ti mú ọ sá káàkiri lórí ọmọ tó fi ń sá káàkiri lórí ọmọ gbogbo tí sátani mú ọ sá káàkiri lórí ọmọ ìdààmú yẹn tán lónìí owó ọlẹ ṣàmì dáadáa mo pa ní àṣẹ ní orúkọ Jésù gbogbo tó ti ń sá káàkiri ní orí ọmọ ní orúkọ Jésù ogun yẹn wọlẹ̀ o ò ní sá kiri lórí ọmọ mọ́ ní orúkọ Jésù o ò ní dààmú mọ́ o ò ní dààmú mọ́ o ò ní dààmú mọ́ ní orúkọ Jésù no more suffering no more battle no more struggle ogun ẹ ṣẹ́ lónìí ogun olúwa gbé mi ogun ẹ ṣẹ́ lónìí ogun olúwa gbé mo ní lónìí ogun ẹ ṣẹ́ lónìí lónìí olúwa gbé ogun ẹ mì ó gbé ogun ẹ mì ó gbé mì ó gbé mì ó gbé mì olùwòsàn òde ọ̀run yóò ṣèyanu araba ńlá yóò fagbára rẹ̀ hàn ìkàdáàdì ìgbàgbọ́ pladakapa lùsẹ́ńtìrìbù kò ṣe ń dìbò làfẹ́ńdà tàǹdìrìbù kò sáyẹ̀kìtàyà bẹ̀tọ́lì mẹ́kẹ́dìbò ọwọ́ yín kan eré ọwọ́ yín kan ayọ̀ ńlá inú yóò dùn ọpẹ́ yóò pọ̀ bẹ́ẹ̀ á sì rí láàrin orúkọ Jésù Kristi olúwa àmín gbogbo ntọ́ ni kò ní ṣeé ṣe ọlọ́run yóò ṣe fún ọ ṣàmì gbogbo ntọ́ ni kò ní ṣeé ṣe ọlọ́run yóò ṣe fún ọ èèyàn lè sọ bẹ́ẹ̀ man can say that pé kò ṣeé ṣe o it's true ibi tí agbára èèyàn mọ nìyẹn agbára èèyàn lè dé ibi tó pin nìkan tẹ́ pé kíní àkíní ilé èèyàn lè sọ bẹ́ẹ̀ ó possible you don't have to get mad about that ibi tí agbára èèyàn mọ nìyẹn ṣùgbọ́n agbára kan wà tó ju agbára lọ ìgbésẹ̀ kò sí kí ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ó sì pera ẹ̀ bẹ́ẹ̀ ó ní èmi ní ọlọ́run gbogbo ara ó ní ẹ sọ ìjó nǹkan ọlọ́run ò lè ṣe báyìí ọlọ́run kò sí màtá ọlọ́run ò lè ṣe but it's not a magician ọlọ́run kì í ṣe apidán but kò sí nǹkan tí ò lè ṣe kí ló jù ohun tó lágbára jù náà ni ikú eku ah, máa ń kó nǹkan lẹ o ọlọ́run sì gbé eku yàn mí ohun tó ju èèyàn lọ ní kú tó wà láì jẹ́ tó wà pé kú ju èèyàn lọ àrùn ní máa kú tàbí olówó ní kú náà kí ló jẹ́ bẹ́ẹ̀ tí ò bá yẹ pé kú ju owó ló ju everything lọ sanwó-ọ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ sanwó-ọ̀lẹ̀ ni ó eh, <laughs> a lè jù ú lẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́run jésù òjò ó gbé mi ó mi ká ló ó gbé mi ní ìṣẹ́gun so kí ló tún wá kù bẹ́ẹ̀ni ohun tó ju èèyàn lọ nìyẹn ohun tó ju èèyàn lọ nìyẹn ni ikú òun náà ló lọ́ọ́ sọ pé àdàlọ́ tó sọ fún wọn dandan jẹ kúkú ló kù eh, not only spiritual separation and also physically yorùbá ṣáà ní ìwọ ìwọ ó sì padà ju ìrìpẹ àgbà tí yàn gbàgbé láti ka ọlọ́run sí ọlọ́run jẹ́ kó gbòòrùn ara rẹ̀ smell yourself. <laughs> ó smell ara rẹ̀ erùpẹ̀ ṣáà ní ìwọ ìwọ ó sì padà di erùpẹ̀ ìgbà tí èèyàn bá ti yọ ọlọ́run kúrò lọ́rọ̀ rẹ̀ ọlọ́run máa ń arún lu ẹni tí ẹni tí èèyàn jẹ́ <laughs> ó jẹ́ kankan erùpẹ̀ ṣáà ní ìwọ ìwọ ó sì padà di erùpẹ̀ that's why you need to honour God you need to let God be number one let God take his own place in our life àìjẹ́ nǹkan kan wájú ọlọ́run níbi ká ní sáré òpèrà rẹ̀ ọlọ́run lọ ní ọdún méje ló fi ṣe kọ́ọ̀sì yẹn ló ń bẹ̀rẹ̀ lókun tán ọba ọlọ́run ránṣẹ́ eh, láti ọ̀nbù ẹ̀ ọlọ́run kúkú láìkẹ́ náà ni ọ̀tún jáde ní ah, ọlọ́run níjọba láwùjọ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni so ọlọ́run ìpò ẹ̀ kò ní bẹ́ẹ̀ nìkan pé you have to give the glory back to him at all time hallelujah and nítorí pé ọlọ́run kò ṣe gbàṣẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ eh, tí o bá fẹ́ràn ẹ̀ á jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ bọ̀ tó bá fẹ́ràn èèyàn yàn ń pè ní bùlálà ẹgba níyẹn bẹ́ẹ̀ tó bá fẹ́ràn yàn á nà lu ẹ̀ pọ̀ tó bá fẹ́ràn yàn á fi lu ẹ̀ kó lè máa sọ̀rọ̀ hmm, èdè ìparun nìyẹn á kàn filẹ̀ náà bẹ́ẹ̀ èdè kò máa ṣe ìparun ló ń jẹ́ lórúkọ Jésù ò ní parun níwájú Ọlọ́run àní níwájú Ọlọ́run àní gbéraga the Lord humbles. humble us in every area of our life we submit to him to the lordship of the Lord we submit ọlọ́run yóò jẹ́ ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà ọlọ́run yóò jẹ́ ọlọ́run fún wa ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa psalm seventy one verse eight ó ní he let my mouth let my mouth be filled with thy praise with that honour all the day Take care ẹnu me kó kún fún ọpẹ́ fún ìwọ ọlọ́run ó dandan kí o lẹ́nu ọpẹ́ ó dandan kí ẹ lẹ́nu èyí lọ́wọ́ tí a ti máa béèrè lọ́wọ́ ọlọ́run náà láti máa béèrè kò sí òrìṣà kan máa ń bè kankan ọlọ́run ju gbogbo òrìṣà lọ ó sọ bẹ́ẹ̀ ó ju gbogbo òrìṣà lọ pé ẹ̀yàwó òrìṣà kan ọlọ́run ju gbogbo òrìṣà lọ ọlọ́run gbogbo is an insult to him tí èèmà sọ pé òrìṣà kan máa ń bè kankan ọlọ́run adalátìrì ni ọlọ́run kórìíra ẹ̀ o. Ọlọ́run kórìíra ẹ̀. I was reading second chronicle and as a king Ọlọ́run dẹ̀ bá ọba ẹ̀ ah ẹni ìfà náà Ọlọ́run ràn án lọ́wọ́ uh, Uzziah I forgot the name of that king but I was just Ọlọ́run ràn án lọ́wọ́ gbà tó tó ń torí ìṣòro Ọlọ́run ràn án lọ́wọ́ Ọlọ́run gbè níjà Ọlọ́run wa bá ṣẹ́gun yẹn bàtà Ọlọ́run ṣẹ́gun ọba yẹn ọba ṣẹ́gun ọ̀tá yẹn wọ́n tún lọ kó àwọn òrìṣà bẹ̀ ìgbà tó mo ti ń ṣẹ́gun olúwarí àwọn òrìṣà wá bá àwọn òrìṣà àà ó wá ń bọ òrìṣà yẹn à ọlọ́run bá ń wòlíì sí hmm, lọ sọ fún wa àbá àwọn òrìṣà ọlọ́run tí ò lè gbẹ́rì ni mo bá ẹ ṣẹ́gun ni wọ́n wá sọ di òrìṣà tiẹ̀ ọlọ́run ó wá sọ kíní ẹ̀ dòrìṣà tiẹ̀ ọlọ́run tó hmm, kó o tòun pé o kó yàn kéré wo jẹ níyà ọlọ́run sì jẹ ọba ẹ níyà hallelujah ọlọ́run jẹ ọba ẹ níyà ẹ o ìgbà míì ohun tí ò tó nǹkan tàbí ṣe nǹkan kò mú ọrùn dùn lórúkọ jésù àní tẹ́ níwájú ọlọ́run àní tẹ́ra wa ọlọ́run ò kì í tẹ́ àwa ò ní tẹ́ra wa níwájú ẹ̀ lórúkọ jésù àní tẹ́ra wa níwájú ọlọ́run oore ọ̀fẹ́ yóò dájú ara àánú gbàá ara àánú gbà ara àánú gbà ayé yín ó ra àánú gbà ayé ọmọ yín ó ra àánú gbà lórúkọ Jésù ogun ẹ̀yìn ogun àdúgbò ogun náà jò ní dìde sáyé rẹ samilada ogun ẹ̀yìn ogun ẹ̀yìn ò ní dìde máyé rẹ ogun ẹ̀yìn lórúkọ Jésù kò ní dìde máyé rẹ ogun ẹ̀yìn lórúkọ Jésù kò ní dìde mọ́ iṣẹ́ rẹ lórúkọ Jésù ẹ̀rá àánú gbà ó yẹ bẹ̀rù tẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run ask God for what you need ẹ bẹ̀rù tẹ fẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀sùn tẹ fẹ́ fún Jésù lọ́wọ́lọ́wọ́ kó Olúwa Ọlọ́run alààyè ní orúkọ Jésù rapato lè màkàtà màtókò tẹ́lẹ̀ màá sí kẹlẹ́bọ̀ rapato lè màá sí kàtàbọ̀ ẹ pé orúkọ Jésù dáadáa lè pòrá tẹ̀kẹ́lẹ́bọ̀ rosatayabo rosatẹ́lẹ́bọ̀ rapato lè màá zakayabo rapatole mazikanabo bẹ́ẹ̀ ni ó you rí in Jesus name we pray second chronicle chapter two second chronicle chapter twenty-six you can see the story there of that very king he saw the Lord in the day of Zechariah and the Lord helped him ọlọ́run àlọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣẹ́gun fún ọlọ́run ṣẹ́gun fún at the end ó di nǹkan o ó mà hallelujah but when in verse sixteen but when he had become powerful ìgbà tó tó mm, he also became proud and it led to the downfall he sinned against the Lord hallelujah But tó di alágbára tán ìgbéraga and we look and we look look at the second chronicle and learn of the those that God has helped at the end lórúkọ Jésù ẹ̀rọ àdúgbà ọlọ́run tó ní kí àwọn èèyàn képe ọ ọlọ́run tó ní kí àwọn èèyàn wá àwọn èèyàn mà ti képe wọn ti bá ọ sọ̀rọ̀ ayé wọn Jésù fi agbára rẹ hàn ọlọ́run báwọn ọmọ ṣe fẹ́ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé ìwọ ọlọ́run lè wòsàn báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé ìwọ ọlọ́run lè gbé wọn dìde àfi tí Ọlọ́run bá fi agbára náà hàn báwo lè ṣe fẹ́ mọ̀ pé Ọlọ́run lè wòsàn báwo lè ṣe fẹ́ mọ̀ pé ó lè ṣe ìyanu àfi tó bá fi agbára yẹn hàn wọ́n á béèrè fún ìfarahàn agbára ìwọ lọ nítorí orúkọ rẹ nítorí ẹ̀jẹ̀ rẹ fún àyà àwọn èèyàn yìí kán lè mọ̀ bẹ́ẹ̀ láti ran ìgbàgbọ́ wọn lọ́wọ́ pé wọ́n lọ ńlá gbà lórí ohun gbogbo lórúkọ Jésù mo ní bá lọ́nà kó fagbára ẹ̀ hàn lórí ọmọ gbogbo lórí iṣẹ́ gbogbo lórí ọ̀nà gbogbo lórí ohun tẹ́ ń gbàdúrà fún kẹ́ ẹ lè mọ̀ pé ọlọ́run agbára wà lọ́wọ́ ẹ̀ lórúkọ jésù lórí ọlọ́run kó fagbá ẹ̀ hàn ogun yẹn kó ṣẹ́ pátá ìdààmú yẹn kó parẹ́ o ohun tẹ́ bèrè kó fara hàn let God surprise you let God manifest himself manifest power kẹ́ ẹ mọ rírì agbára rẹ̀ kẹ́ ẹ sì mọ ògo rẹ̀ kẹ́ ẹ sì mọ ẹwà rẹ̀ kórí bẹ́ẹ̀ ṣe kórí bẹ́ẹ̀ kórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe béèrè kẹnu ọpẹ́ yín kó pọ̀ bẹ́ẹ̀ á sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ọlọ́run kò yí omi ẹ̀sán agbọ́ ọlọ́run kò wọnú omi ọ̀ omi ẹ̀ kó mú ìwòsàn wá kó mú ìmúradá wá kó mú ìwòsàn wá gbogbo ẹni tó ń wọ ọmọ ẹ lọ rí ọmọ bí o lórúkọ Jésù májẹ̀mú ọlọ́run kò ṣẹ̀ mọ́ yín lára ẹ̀ ní dàgbà lórúkọ jésù gbogbo ń tẹ́ ẹ nílò kí ìyanu fi lè farahàn mo ní kọ́lọ́run kó ṣe gbogbo agbára òkùnkùn di asán bẹ́ẹ̀ ló sì rí láì lórúkọ jésù kristi olúwa wa ọfà òkùnkùn jáde lára rẹ ọfà òkùnkùn jáde lára rẹ ọfà òkùnkùn ó jáde lára rẹ ọfà òkùnkùn ó jáde lára rẹ ọfà òkùnkùn ó jáde lára rẹ bẹ́ẹ̀ lásìrí láì lórúkọ jésù kristi olúwa wa Ah, Àmín lórúkọ Jésù. Thank you for being here and later on. The Lord Jehovah God will do great things in your life. Ẹ ká ṣe olùfẹ́. Olùfẹ́ Jésù lọ fẹ́ mọ́ tẹ́lọ̀ ìdàpọ̀ tẹ̀mọ́. Bẹ́ẹ̀ ṣe mọ́ báyìí kí olúwa kó bá yín lọ. Kó oorun yín kó jẹun dúdùn. Kó I kó ṣe yín lójú ẹ̀mí. Bẹ́ẹ̀ bá sì rí láì lórúkọ Jésù. Olúwa wa àmín àmín àmín àmín lórúkọ Jésù. Thank you for being here. God bless you. Thank you for being here. Bye bye.